إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله الله Ìjọba wípé nínú ọjọ́ ẹ̀ àti nínú òkè rẹ̀ àti ọlá rẹ̀ olóòtú ṣe wá ní Mùsùlùmí. Ẹni tí ó jẹ́ olùdúpá ti tẹ́lẹ̀ fún ìgbẹ̀ ọlọ́wọ́ ẹni tí ó jẹ́ olùfẹ́ ìfẹ́ inú rẹ̀ bá tó àti ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá gbogbo àwọn ọ̀pẹ́ tí ó bá gba ìsìláàmù jẹ́ ọlọ́wọ́ bá lè gbọ́lá tí ó sọ àkún bẹ́ bákanlẹ̀ gbogbo àwọn ọ̀pẹ́ tó mọ́ dé ìsìláàmù ẹ̀rù tí ó dé ìsìláàmù ẹ̀ pé abẹ́lọ́wọ́ bá lè gbọ́lá ajẹ́rìí ọlọ́run bá òun ẹni ọlọ́run bá ẹka wọn ẹjọ́ sí fún ajẹ́rìí ẹni ọlọ́run bá wọ́n láti jẹ́ sí fún ẹni kankan mọ́ àyàbí ọlọ́run bá yé nǹkan gbogbo àti jẹ́ ipa lẹ́bí sọ́tọ̀ bá wọn wáyé sẹ́lá ẹrú sí ọlọ́run bá lè ní sí ọlọ́run bá lè àwọn tọrọ àdínkù àti ọlọ́run ìkẹ́ ọlọ́run bá àti ìrọ̀lẹ́jẹ́ ọlọ́run bá fún àlẹ́bí sọ́tọ̀ bá wọn wáyé sẹ́lá وجعل النبي صلى الله عليه وسلم له الصحابة أدعو الفقراء أدعو وأدعو ولي وحجة من القيامة إخوة الإيمان ọ̀rọ̀dí àgbéyẹ̀ òlẹ́rìn ọ̀rọ̀ àgbínà ọ̀rọ̀ ìdínáṣe ìdájọ́ rẹ̀ ní Islam ní abẹ́ ààyà ẹlẹ́ẹ̀kì ilé ní ọ̀pọ̀lẹ́ ọ̀sọ́rọ̀ ìfìsàn sọ́ lábẹ́ ààyà náà sọ́rọ̀ bàrẹ́kà ti sọ ipé wà láàtà pàwọ́pù sílá iná rúgbá nípa ìjàta wọ́ta àtẹ̀lílà ìdájọ́ ìdá ni àrùnkú ẹ̀jọ́ àti gbéyàwó àìṣà ọlọ́ àbàtẹ̀síwájú ìdájọ́ ìdá náà torí pé ọ̀rọ̀ ìdìnà ọ̀rọ̀ kan tí ẹ tó ní agbára gan nínú Islam ìdájọ́ ẹ̀lẹ́ gbogbo àjẹ̀mọ́ra àwọn ẹlẹ́mẹ́ tó ṣe é ṣe kápẹ́lù bàlálẹ̀ yìí lọ́rọ̀ dájọ́ ìdìnà gbogbo wọn tó bá rí nínú ẹ̀mí rẹ̀ wípé á ah, ìdájọ́ ilé ìwádìí tó wáyìí àti ìgbàrúgbà ìjọba òun kódà ìgbàláyìí láwùjọ wa irú ẹni bẹ́ẹ̀ ti kèfè rí nìyẹn mo bẹ̀rẹ̀ wọ́n tó lọ́wọ́ bá gbogbo ilé ìta bá gbọ́nà ìdájọ́ sí lẹ́lómi pẹ̀lú ẹ̀rí inú ìdáàbà ti sọ́nà ẹ̀rí nínú ìkọ̀rán àti sọ́nà ẹ̀dẹ́ kí ajọ́nú sí láti fi bá ti tẹ́lẹ̀ níṣẹ́ pátápátá fún bẹ̀rẹ̀ ọba kí ó má rú búyẹ́ nínú ẹ̀mẹ́wàá pé áá yóò dájọ́ wòlé báyìí ah, ah ààrẹ ìdájẹ́ lè jẹ́ à ìdájẹ́ lè jẹ́ burú yíwa wọlé lóòrùn à ìyàtẹ̀rù kíkẹ́ wá rí lẹ́ndì rẹ̀ pé wọ́n wá tako wọ̀mọ́ni irú ẹni láì pápọ̀ ìtàkọ̀ àgbáàì pẹ̀lú ìparapọ̀ gbogbo àwọn àfáàdì mọ̀ èyí tó rẹ́lẹ́ ti di kètò yìí o so ẹni bẹ́ẹ̀ ti tó aláti sọ́ra fún ìpè ìdájọ́ ọlọ́run bá lẹ́rọ àbí ìtakò ìdájọ́ ọlọ́run bá àbí ìmúkọmọ lórí ẹ̀mí wa nínú ìdájọ́ ọlọ́run bá wà máa dára ní mọ̀míní wọn ni mọ̀míní ti ìlà fọ́nà ọlọ́run wọn àti ìlú wọ́n ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́run bá ní fàlá ọ̀rọ̀ dìkà ọlọ́run bá ní mo fi ọlọ́run bá tó dáẹ̀rẹ́ àtẹ́jù ti fúra láàyù nínú ọlọ́run bá ní láíláí àwọn ìrísí ìmòmìnì ọlọ́run bá ń fúra kálíwájú tí ọ̀rọ̀ náà ní tó ní pàdé ìjọpàpàdé ọlọ́dún wọn lè sí ìgbàgbọ́ wọn lè sí ìmùkìmù lè hátàrí hakimuta ìmọ̀ ṣájára bẹ́yẹ̀kù títí fá tí ó fi ìrẹ́ àtẹ́bì sí adájọ́ lórí gbogbo tí bá ń dáwọn alálẹ́ láàrin wọn ọ̀dọ̀ náà tẹ́bì ó ti máa mú dájọ́ ẹ̀ tó ń bá láyé jìlú bí àǹkúsí ìṣàrọ̀jà mímọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n bá fi ìdájọ́ sọ́rọ̀ rẹ̀ àjẹ́bì ìtàrà tọba wá dájọ́ pé bá lámọ̀rí ìkiri rẹ̀ wọ́n rí ní pẹ́pẹ́ nínú ẹ̀mí wọn ní ìdájọ́ tó bá dá pé à ní ìdájọ́ wò lè léyìn wọ́n rí ní pẹ́pẹ́ àìsẹ́nilọ́wọ́ ò lè tẹ̀lé ní ẹ̀mí wọn àìsẹ́nilọ́wọ́ ò lè níma wọ́n lè dúpá ju tẹ́lẹ̀ níbi pátápátá fún ìdájọ́ ọlọ́wọ́ bá lọ́bẹ̀lọ́wọ́ bá ti gbẹ́lá torí ìdájọ́ ìdíná ìdájọ́ tó lè insha Allah a gbìyànjú àti sàlàyé ìdí tọ́rọ wà nígbà bá fún wa sàlàyé lónìí tó lẹ́nu tí a bá kọ́ àkíkàkọ́ àìkọ́ ìsìnlá إنه كان فاحشة وراء سبيلا لم بآية ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قلوا sọ́jítà wọn láyé tó pọ̀ ní ìdámẹ́sàrà yìí ní onígbẹ̀lú gbọ́nà ọba òun ní ìdájọ́ ìdìnà tí a bá lọ sí lọ sọ́rọ̀tù nìsà ààyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dógún nínú sọ́rọ̀tù nìsà ọlọ́run bá lè kíra bá wa sọ̀rọ̀ mẹ́ ọlọ́run wà láti tí ilẹ̀ fàṣíṣàtà ní nìta ìkù ọlọ́run bá ní àwọn tí wọ́n bá ṣe dìnà nínú àwọn obìnrin yìí ìdájọ́ wọn rí wà láti tí ilẹ̀ fàṣíṣàtà ní nìta ìkù eléyìí obìnrin àwọn tí wọ́n bá ṣe dìnà náà obìnrin yìí fàstẹ́ṣìlú àlèyìnlá àrùbá ẹ̀ta nínkù ọlọ́wọ́ bá ní ẹwà ẹlẹ́rìí mẹ́rin nínú yí kí wọ́n jẹ́rìí lórí wọn fàstẹ́ṣìlú àlèyìnlá àrùbá ẹ̀ta nínkù ẹwà àwọn ẹlẹ́rìí mẹ́rin nínú yí wọ́n jẹ́rìí lórí wọn àwọn bá jẹ́ lórí ẹni tó bá ti zìnà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn májẹ̀mú ẹlẹ́kejì kọjá ààbìlàn kọjá ni tó ní làákàyè ẹlẹ́ẹ̀kẹta kọjá báàdìsàn kọjá ni tó ní bàlázọ̀ ẹlẹ́ẹ̀kẹrin oníkọ́ jẹ́ ọkùnrin ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀lọ̀ jẹ́rìí lórí zìnà ọkùnrin bẹ̀rẹ̀ níbi àwọn ọ̀nà bí dáa ti ń gba ìjẹ́rìí aṣàhádátú alẹ́ṣùgbù tí ẹ jẹ́rìí lórí in tí ó lè mú yẹn jẹ ìyà ṣẹ̀ríà lórí kankan àti ń gbà jẹ́rìí obìnrin lórí ẹ̀ nínú Islam ó ní láti máa ń gba ìjẹ́rìí obìnrin ẹwọ ọ̀rọ̀ ayára ilú ayára واستشهدوا شهدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان مما ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى nínú àyà ilé ìbáyìí ọlọ́run bá ní ẹ jẹ́ kí àwọn ẹlẹ́rìí méjì kí wọ́n jẹ́rìí sí nígbàtí wọ́n tẹ́ yára nílò ọlọ́run fa illam yakun فإن لم يكونا رجلين أولا نكون أبجي أو قريبجي فرجل ومرأتان أو قريبا أتبريبجي نيوا تبات رقم بجي أو قريبا أتبريبجي ممن ترضون من الشهداء لا وتأيونسي إنه أولاري أن تظل إحداهما أولا نكتب عنك أبريبا كانوا بجي لكبري فتذكر إحداهما الأخرى ألا في يوم بجي ثم نجرى الشدود أقيم شهادة أبريبا àfikọ́ jẹ́ ọkùnrin pẹ̀lú bá nìdí nítorí ẹni àfáwà az-Zuhri wọ́n ni mọ́bọ̀tí sunnatu min ladun rasulillahi sallallahu alaihi wasallam wal-khalifatayni min ba'dihi alla tuqbal shahadatul mar'ati fil hudud al-imam az-Zuhri rahimahullahu ta'ala wọ́n ni sunna nabi sallallahu alaihi wasallam àti àwọn kọ̀nífà méjèèjì lẹ́yà nẹ́bì Abubakar àti Umar ó wà lórí wípé a kí ń gba ìjẹ́rì obìnrin lórí àwọn hudud lórí àwọn ìntọ́bá lè fa ìyàkúnni lórí ṣẹ̀ríà so àwọn mẹ́jẹ̀mú ìlọ́gbọ̀rọ̀ àpọ́n tó bá jẹ́rì alákọ̀ọ́kọ́ kó jẹ́ mùsùlùmí ẹ́ fastashhidu arba'atan minkum kó jẹ́ mùsùlùmí kó jẹ́ ọjọ́kùnrin kó jẹ́ tó ti bàlágọ̀ kó sì jẹni tí orílàkáyì fa in shahidu fa amsikuhunna fil buyut ọlọ́ni tí àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀rin bá ti wá pé ìdájọ́ rẹ̀ rùn lẹ́yìn tá bá ti rí pé ìdájọ́ wá ọlọ́run bá ní táwọn mẹ́rin bá ti wá jáde tó bá ti wá jẹ́rìí famsikuhunna fil buyut àwọn obìnrin tó bá jẹ́rì lé lórí ẹtì wọn mọ́lé hatta yatawaffahunna al-maut ti di fàtó bukú eléyìí náà pè ní ẹ̀wọ̀n gbére kàbí wọ́n sí ẹ̀wọ̀n gbére tí ó bukú jama'a aw yaj'ala Allahu lahunna sabila tàbí fi ti fá tọ́lọ̀rọ̀ bá lè gẹ́lẹ́ fi padà fún wọn lọ́nà àbáyọ ìdájọ́ ní fi padà sọ̀kalẹ̀ títí tí ìdájọ́ ní fi padà sọ̀kalẹ̀ ilé yìí báyìí ni àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ Islam nígbàtí dáwọ́lá àkọ́kọ́ dìde ní Madina tí ìjọba Islam kọ́kọ́ dìde Madina ni pé tí a bá rí obìnrin tó ṣe zìnà pẹ̀lú irú àwọn obìnrin yìí tí ẹlẹ́rìí mẹ́rin wá jẹ́rìí lé wọn lórí bí wọ́n ti jìnà tó lọ ọlọ́wọ́ bá rí ní ẹtì wọ́n mẹ́wàá gbèrè tí wọ́n fi kú sí mẹ́wàá tàbí tí tọ́lọ́wọ́ bá rí kẹ́lá padà sí ọ̀nà àbáyọ lórí wọn ọ̀nà àbáyọ tọ́lọ́wọ́ bá rí kẹ́lá wá sí lórí wọn òun náà ni áyà tó آية طبعا سورة النسرة النور الزانية والزاني فجلد كل واحد منهما مئة جلدة آية يلوم عليك في كمالنا بايو وما لنا حديث والنبي صلى الله عليه وسلم هو المسند من أحمد هو المصحيح المسلم النبي صلى الله عليه وسلم يقول خذوا عني قد جعل الله لهن سبيلا Ànábì ní ẹ mú ìdájọ́ ìlátọ̀dọ̀ mi báyìí o. Ọlọ́run bá lékẹ́ láti fún àwọn obìnrin ìrànà àbáyọ lórí ìdájọ́ ìsìnà. Qad ja'ala Allahu lahunna sabila. Nínú ti Lọ́kùnrin àti lóbìnrin lọ́kọ́ ti síwájú ní ẹgbà مسلم امام احمد الطيب بالطيب والذكر بالذكر انا بقول الطيب 100 جلده ورجل بالحجاره بصي بقول دي مسلم امام احمد يعني 100 جلده ورجل بالحجاره انا بني ايه يا وانت ما تنياو لي لا تلوكو لي 100 جلده انا وني اغبا ọgọ́rùn ana wọ́n ní ẹgbẹ̀ ọgọ́rùn ẹsẹ̀ yìí lé ní wàfàrọ́ ti mú bí ṣìdárọ̀ lẹ́yìn náà àtọwà náà wọ́n lókò pa ẹgbẹ́ bá ti ní ọkọ̀ àmúníyàwó ní àwọ̀kọ́ náà lẹ́gbẹ̀ ọgọ́rùn àtọwà lẹ́ lókò pa àdẹ́gbẹ̀ wá ní albikiri bilbikiri ní àtùjẹ́ndá wà náà fi sánàfẹ́ ẹgbẹ́ wá ti fi mọ́sílẹ̀ anábi ní abẹ́lẹ̀ tí ó bá ti lọ́kọ́ nílùú ti níyàwó lè ti zìnà ápùlẹ́kọ̀ ọgọ́rùn a wà lè kúrò kúrìbí ọdún kan amẹ́gbàwà ti di muslim òun ọmọ gbé dúkùrùwá albikru bilbikiri wà tẹ́yìrù bí tẹ́yìrì albikru ní àtùjẹ́dá wà tẹ̀gùrìbù àmì instead ápùlẹ́gọgọ́rùn ábìlé fóònù ọdún kan ọwá ni àtẹ́yìbú ní àtùjáìdà ẹn tó bá ti lọ́kọ́ yóò ti níyàwó ní ápùlẹ́gọgọ́rùn ọwá ní wàrọ̀rọ̀jìmù ọ̀sọ̀ pé wàrọ̀rọ̀jìmù mi ṣùjá ó ní ìdájọ́ فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا ìdájọ́ wọn ni pé ẹ̀sì wọn máa lé ní wọ́n fi kú sínú lé àbí iye tí ọlọ́wọ́ máa lé fílìpì sọ̀rọ̀ àbáyọ fún wọn eré ìbá ilé lọ́wọ́ pé áá kẹ́sì wọn máa lé wọ́n fi kú sínú lé mo ti sọmọ́ pé máa tàkó owó pẹ̀lá ẹlẹ́ta ń bẹ̀ọ́ yìí tó yà ara rẹ̀ ní ọ̀sán tó bá tàkù tọ̀rọ̀ mẹ́kò sí kòkó ní lábẹ́ nìkàkà tọ̀rọ̀ mẹ́kò ní ìkàkà mọ́fẹ́ gbà bẹ́ẹ̀ so mo sọ pé ọ̀rọ̀ láti di kèfèrí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí pàlọ́ ẹwọ́ ọ̀rọ̀ já kàtàkù nǹkan ni kò torí kò mẹ́lẹ̀ dáń sọ yìí yọ ma takò láfẹ́ ìlú pé ha in computer age àbá ayé ti lábí kọjá gúndẹ́ sọ yìí náà yẹ gbádùn ara ẹ̀ látẹ̀ ọ̀rọ̀ sọ lóńtẹ́ ọlọ́run sọ pé sọ lóńtẹ́ nítorí ìròyìn burúkú táwọn òyìnbó ti gbé sí ọ lórí kó tẹ́rí lórí ọ̀rọ̀ ándẹ́yẹ lẹ́gbà jìnà àwálẹ́yẹ ló kópa yìí àwọn òyìnbó ti dá lágbàáyà àwọn èèyàn gan wọ́n jẹ́ kárí òfin ọlọ́run sí òfin burúkú òfin tó nira pé kí ni ó lè tó báwọn ṣe rà nìsí tẹ́lọ́fà ló jẹ́ pọ́pọ̀lọpọ̀ wọn wọ́n máa tako ṣẹ̀ríà pé ah, a àdínú ṣẹ̀ríà ọgọ́lọ́fà ṣẹ̀ríà jọ máa gbìyàn lọ́wọ́ àwọn òbìlà ọ̀rọ̀ fàràdébẹ̀ insha Allah náà ànábì ní ápùnlẹ́gbọ̀gbọ̀rùn ápùnlẹ̀lógópa ilé báyìí àrínà àfá súnà ẹgẹ́ bí imam ahmad rahimahullahu ta'ala táwọn dú sórí hadithu yí pé ẹni tó má ti dìnà tó ṣe lọ́pàá bó ti níyàwó lé kò bá jẹ́ sí pé àbí ẹjọ́ bá ti ṣe jìnà tó ti lọ́pàá bẹ̀tà wọn jùmhúrù àwọn lọ síbi wípé a ní ìnàlẹ́ gbọngọrùn ákàmẹ́lòpọ̀ pa ni tí wọ́n tako hadith ẹ́ wọ́n tako hadith kí ló fà wọ́n ní jẹ́lú ìtàwọn ni pé ẹwọ Ma'in ibn Malik al-Aslami tó ṣe jìnà obìnrin tó ti dìná lọ́mí níyà láti pàdé ìsọ̀lọ́n sọ́làm àrẹ́bìkan nìkan lẹ́rẹ́ kò parí àrẹ́bì òsìnkí ní ọ̀rẹ́lẹ́gbọ̀ ọmọrùn bẹ́ẹ̀ láwọn obìnrin yahudi tó ti dìná tamuwaba lẹ́rẹ́ ìsọ̀lọ́n sọ́làm àbí nìkan òun dẹ̀ ní ọ̀rọ̀ tó wà rán ní mọ́tẹ́ imam ahmed kọwa marjú amẹ́rì táwọn gbára lè tẹ́ táwọn náà gbára àwọn apáwọ̀ kí pẹ̀lú ìgbẹ̀nu

Awakani kan ní ẹ̀rẹ̀ àjọjọ́ méjì sí mẹ́ta àwọn kan ní ẹ̀rẹ̀ àjò tí ẹ̀bá lè rìn tí ó fi sọ́kọ́ sórò àmẹ́lì tó lálàáfíà jù ní pé ọ̀dọ̀ àmírù nìyẹn wà òun ló ma eléyìí tó bá bá mú lásìkò yẹ dèdèbí tó lè lé lọ tí ó bá mú lásìkò yẹ tó bá ní pé inú ogun bá wà tó lè lè lọ tí ó lè jáde kó lẹ́yìn ìlú tí lè jáde kó nínú òdù ọ̀rọ̀ ẹgbẹ́ bẹ̀ fún ìjọ ọlọ́ta tó bá jọkùnrin àmọ́ tó bá jẹ́ obìnrin tẹ́ bá lè jáde kó olóòlù mahram ẹgbọ̀rọ̀ tẹ̀lé lọ mahram ẹgbọ̀rọ̀ tí kíni tó gbọ́rọ̀ ajẹ́gbẹ́ bẹ̀rẹ̀ bá ti já hàn ọ̀dà pẹ̀lú mahram ẹni wọ́n jọ lọ máa gbé mú gbóni oríjọ ọdún kan ẹni tó bá bí mọ̀ ọ̀ràn nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá báyìí obìnrin òtún lè ti mahram ọmọ inú ìgbóni kí a jẹ wọ́n bẹ́ẹ̀ kó jùn pàwọ́ jùn rẹ̀ pàwọ́ síbẹ̀ wọ́n mọ̀ pé tọ́bá padà dé wọ́n mọ̀ pé ẹ̀mọ́ mójútó ọmọ ní àwùjọ wa ìṣẹ́ bàjẹ́ jẹ́ wallahi ọ̀pọ̀lọpọ̀ ọmọ làwọn rí láwùjọ wa lónìí àpẹẹdé ní orúnkún rẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ni tẹ̀kó ti di ìta ó ti dàládà sí wọ́n báyìí àbí kápẹ̀ẹ̀dé ní orúnkún ọmọ pé ó ti lóyún <laughs> tàbí ó ti fún ìyà lóyún

ọmọ àrè ni wọ́n jẹ́ ó dà ẹlòmí tí èbí lórí ẹlẹ́ẹ̀kẹta ọmọ àrè ni wọ́n bí ṣùgbọ́n ọmọ kó sànú wa tí lé ní ìdájọ́ wọn tí ọ nínú Al-Qur'an náà lẹ́yìn ma ilé báyìí ká àgbéyẹ̀wò àwọn ìdájọ́ kan sàlàyé fún wa nínú nípa ẹni tó bá ti ẹni tó bá ṣe zìnà nínú Islam àtọ́fà pàwọn ìdájọ́ kan wà ń bẹ̀ báwo láti mọ̀ pé yàn ṣe zìnà àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó wù gan nínú Islam ni so alákọ̀ọ́kọ́ ni pé kárí wípé nǹkan ọmọkùnrin rẹ̀ kó wọ inú nǹkan ọmọbìnrin ẹni tó bá ṣe zìnà wọ́n ni alhashafa alhashafa kárí pé wọ́n ni tẹ̀gbìyìbùl hashafa orí orí ọmọkùnrin orí nǹkan ọmọkùnrin kó wọlé sínú ọmọbìnrin kamẹ́rin má tó bá ti lè rí nǹkan bá jílé tẹ́lẹ̀ tí orí nǹkan ọmọkùnrin tó bá yẹ wọlé sí di ayé ibi tọmọbìnrin wọ́n ti tèzì náà nìyẹn ilé tó jẹ́ sí wípé ó wà láwọ́lá ní yóò kódà kọ́ mọ́ sí kí ni o kódà kọ́ mọ́ dámi irú àwọn wáyé wọ́n ti zìnà nìyẹn so ilé ìbáyé là ń pè ní zìnà ilé ìjọ pé ó ní hajjù nínú àmá wọn zìnà ní tí ò ní hajjù nínú ni ṣùgbọ́n bí a ń fọwọ́ ara ẹni lára bí a ń fẹnu kó lẹ́nu lẹ́nu à ń kí fi ààyè ọmọkùnrin wọnú ààyè ọmọbìnrin tí ò bá ti lè láàrú tí ò bá ti lè níyẹnú ìrẹ́lẹ́ báyìí ọwọ́ àmírù nìyẹn wà ó lè tẹta àgbírù fún ó lè fìyà jẹ irú ìyàn báyìí láì ti hajjú kó fìyà jẹ tọ́wádẹ́ òwò àmírù kó lè fílẹ̀ kò yí bá ní tèyí so eléyìí عبد الله mọ̀ pé à ìdájọ́ zina lélẹ̀ ó gba ẹgbà wà bọ́lọ̀ wà nípa gbogbo akẹ́ abdullahi bin masaudi radiyallahu anhu kọ́wọ́ lọ́sọ pé jaa rajulun ila nabiyyi sallallahu alaihi wasallam ọkùnrin kan wá bá nabi sallallahu alaihi wasallam faqala ya rasulallah ó nílò jí sí ọlọ́wọ́ bá inni alajtu imra'atan inni alajtu imra'atan ó ní ìdá nabi mo bá obìnrin kan lájọsípọ̀ kò ní bá ní ti yìí mo bá obìnrin kan mo bá lájọsípọ̀ ó ní ní àláti rọ́tàn ìbálájọsípọ̀ tí ń sọ yìí mọ̀ álájà bí báyìí kìí ṣe ìbálájọsípọ̀ tó yẹ pé ó fi nǹkan mọ́kùnrin ẹ̀wọ́ ayé nǹkan obìnrin ẹ̀ kákà bára ẹni tẹ́lé lásán tí ò ní ṣe pẹ̀lú pé a kí nǹkan mọ́kùnrin bónú nǹkan obìnrin nǹkan tó ṣe so ó ní bí madina níbi tó madina ni mo fi ṣe nǹkan wa inni ma dúnà an ó ní mo dẹ̀ bá ọmọbìnrin ṣeré káàjọ jìmára wa ni pé mi ń bá sùn ní ìbásùn anẹ́mi náà ni mo ti wá múra mi wá bọ́rẹ̀ anẹ́bì yìí mo ti dáràn mo wá múra mi wá fákùsì sí ìyà màṣíta gbogbo tó bá wù ní ìdájọ́ dáadé mi lórí báyìí fàkọ́lá lẹ́wọ̀ ẹmọ̀ tó mọ̀ wá sọ fọ́kùnrin pé lakọ́sítàtàrọ̀kàlọ́ kí ló tó tún fi wá sí bọ́lọ̀ ti fàlàbí ọdún tàbí sallallahu alaihi wasallam ṣe ànẹ́bí ọ̀sọ̀ ànẹ́bí òfèsì kaka lórí àti tọ́kùnrin sọ àti tí ó márùn sọ ànẹ́bí ọ̀sọ̀ kaka lórí ẹ̀ fàkọ́lọ̀ rọ́jùlù النبي صلى الله عليه وسلم رجلا دعاه أنا دواني كاكري كوك أنا كانوا بيوا وتلا عليه أنا دواك آية يكون أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أنا بني ما يقدر جرو طرفي النهار ní àwọn àsìkò ọ̀sán méjèèjì wàzúlẹ́fà minal layl àti àwọn àsìkò òru méjèèjì innal hasanati yudhibna sayyi'at dájúdájú ìmá ṣe dáadáa tọ́pọ̀ innal hasanati yudhibna sayyi'at ìmá ṣe dáadáa tọ́pọ̀ a máa pàwà ìdátọ́pọ̀ eléyìí báyìí jẹ́ ìrántí gbogbo ẹni tó bá lè rántí ọlọ́run bá fàkọ́lá rọ́jùlù mìíràn kọ̀ọ̀rùn ẹni kan náà tó jò kúkọ̀ láìbá sọ pé ìyá nàbí yàlọ́ ìrẹ̀ yìí sí ọlọ́run bá ìrà nàbí hádà aláwò kọ́ọ̀sọ́ ṣe ìdájọ́ tó fún yìí só òun nìkan òun náà lórí ìdájọ́ yẹn ni àbí gbogbo wa náà ni irú kọ́ọ̀lá bá lè nẹ́ẹ̀sì káàfà arábìnrin ìdájọ́ gbogbo èèyàn ni yẹn òkè nìkan ni

tó ráwọn pìfà pé kán gbéjàjọ ọlọ́run bá lé àwọn lórí káwọn kú lẹ́ni pé kàfàárọ̀ ti wà lórí ẹ̀ lẹ́tọ́rọ̀ bá ní káti àyẹ̀sẹ̀ ẹ̀dà lójú káwọn gbé lọ́bọ́lọ́run bá lọ ibi tí ìmáni tí wọ́n ti gíní tó lágbára dé nìyẹn tó wọ́n bá nẹ́bí sallallahu alaihi wasallam ànábì wá ní

eléyìí báyìí ó ní ìdájọ́ ẹni tó bá ṣe zìnà eléyìí tó ṣe zìnà yẹ kò dé bí àrùn kí nǹkan ọmọkùnrin à ń kìbọnú ilé nǹkan ọmọbìnrin sí bá ní sí yìí na tí wá ní àdúdú ẹni tó bá ṣe zìnà tó sì jẹ́ ẹni tí ó ti lọ pàbẹ́ tí ó sì níyàwó ẹni tó tí ó sì lọ pàbẹ́ tí ó sì níyàwó nípa lẹ́bí sọlọ́sọ pé ní àṣùjálìdà àánàlẹ́gbọ̀gọ́rùn nítorí gbọ́nà wọn bá ríkẹ́ sọ pé àzáni yàtù wà záni fàjílìdì kúlà wáhìdì min gùnmàmí àṣàjálìdà wà láta ọkùnzùkùn bí i máa rọ́pàtún fi dínì lá ìkúntùn fi mẹ́nu eléyìí báyìí ẹni tó bá ṣe zìnà tí ò bá ti lọ́kọ nìyẹn abẹ́ tó bá ṣe zìnà tó bá ti lọ́kọ ńkọ́ àbó ti níyàwó kódà kọ́ jẹ́ sí wípé ó lọ́kọ ọkọ yìí súnmọ́ lẹ́ẹ̀kan péré náà lọ́kọ bá kọ́ọ́lẹ̀ lọ́kọ ọ̀fẹ́ máa àbó níyàwó ìyàwó súnmọ́ ìyàwó lẹ́ẹ̀kan péré òun náà ni àwọn àti àwọn ẹ̀túká wọn fẹ́ra wọn mọ́ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ sí ìdájọ́ tí wọn alẹ̀ wọn ló kò palẹ̀ ìdájọ́ tí wọ́n nìyẹn a ń ló m náà ṣẹwà ìdájọ́ tí wọ́n yìí àwọn tá wípé a lẹ̀ ló kópa yìí àti pé a ń nẹ̀lẹ́ gbọgọ́rùn yìí àwọn tó bá jọ ni tó bá jẹ́ pé ni ìyà ta bá fi jẹ òun jẹrú bá na ọmọlúwàbí lẹ́gbọgọ́rùn ẹgbà lánàá ẹrú ẹgbà àdọ́ta ẹgbà tó bá yẹ́ sí pé ọmọlúwàbí tó bá yẹ́ pé ọmọlúwàbí tó ti lọ́kọ́ lé tó ti rí àwọn onígbà jìnà alẹ́ ló kópa lù tó bá jẹ́ múnà ẹ̀rúkọ́ kí láti iṣẹ́ ìdájí ilẹ̀ ló kópa dám ààrẹ ẹgbọ̀gọ́rùn wọ́n kí ní àwọn àbá sọ pé àrọ́jìmú láyàtàjá ilẹ̀ lókùn pa kò sí pín sí méjì kò é ṣe gínú látàjázà ẹgbà 50 náà ọjẹ́ kò sí yíba ń yìí so a lè pín àbí kí ni ẹgbẹ́gbàdà bèèrè pé kí ni ìdájọ́ kí ni ìlàjì kálẹ̀yìn ló kọ̀pá ẹgbẹ́ àwọn èèyàn orí dáhùn mọ́ wa ẹnìkẹ́lẹ̀ gọgọ́rùn ẹ̀dàkùnjẹ́ gọgọ́rùn ìlàjì kálẹ̀yìn ló kọ̀pá ẹnìkẹ́ láti léṣe kí ló ní ọmọ láyé ṣe léṣe tákàlápá àbákanlẹ́sẹ̀ àbákanlọ́rọ̀ kò tó dí wọn fún pé báyìí sí so àrọ́jùmọ̀ láyàtẹ̀jáza rọ́jùmọ̀ sí ẹ̀ kò sí pín sí méjì so tó bá jẹ́ tó ti ní tó jẹ́ pé ẹrù ni so á ní ẹgbà 50 ọjẹ́ ni tó ti ní tí ó ti sun rí o àbí tí mọkùnrin rí pé ẹrù ó lè máa mọkùnrin olówó lè máa súnmọ́ nítorí wípé obìnrin tó bá lóyún láì wọ́n tó ń pé tí ò dẹ̀ kí ń sẹ́rú tó pé tó bá yẹ pé ẹrú ni tó bá lóyún sí bá nìsìn yìí ní nǹkan tó súnmọ́ ni pé káàkọ́ mọ̀ bọ́yá ẹni tó nílòkun lóyún tí ò bá ti wá sẹ́ni tó nílòkun lóyún ìgbà yẹn ó na hadithu hadithu mi tó wá wá látọ̀rọ̀ àti zaid bin khalid radiyallahu anhuma qala kunna inda rasulillahi sallallahu alaihi wasallam faqama rajulun faqala ona wa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọkùnrin kan wá dìde wá sọ wípé anshuduka allah illa qadayta baynana bi kitabillah faqama khasmuhu wa kana ẹni ní mo fọ́lọ́ ọba bẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wasallam mo fẹ́ kọ́ dájọ́ láàrin wa pẹ̀lú òfin ọlọ́run ba bí kìtàbí láì báyìí ẹni pé bí ṣùkmìlá ìdájọ́ òfin ọlọ́mọ fẹ́ kó fi dájọ́ láàrin wa fàkọ́mọ̀ kọ́sìmù ẹni tí ń bá jà ẹni tí ń bá jiyàn náà bá dìde wàkánà afqaha minhu faqal ẹni ìmá onímà nípa ẹ̀sẹ̀ ju ẹni alákọ̀ọ́kọ́ ìlọ̀ wá sọ pé iqdi baynana bi kitabillahi wa dhalli dájọ́ láàrin wa pẹ̀lú tírà Ọlọ́run ba àmọ́ fún mi ní ìràndáde rojọ́ bẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ فقال قال قال قل النبي صلى الله عليه وسلم قال ان ابني هذا كان عفيفا oni nǹkan tó ṣẹlẹ̀ Ànábì ní pé ọmọ mi tá mú wá yìí in si tela be ẹni yìí ni inna ibni hadha kana atifan ala hadha in si ṣe pẹ̀lú ẹni yìí in si tela be re fadana bi maratihi oba baya wo reso oba ya wo ọ̀gá reso famtadeju minhu bi mi'ati shatin wa qadimi mo wá ní tó ọmọ mi ti ṣe n tó ṣe náà

títà ní kíríkà àbárí rẹ̀ lájọ jẹ́ ni fẹ́rà nínú so tún masa ájú rọ́jùlá min ahìlì ilmi fa àkùbàrú ni an na alab ní jẹ́lù mẹ́atín ọ̀tẹ̀fìrí buhari ó ní lẹ́yìn náà wọ́n wá bí àwọn èèyàn léèrè tún masa ájú rìjálà min ahìlì ilmi àwọn tó jó ní mímọ̀ wọ́n lọ bí wọ́n léèrè fa àkùbàrú ni an na alab ní jẹ́lù ah, mẹ́atín eléyìí tó fi tó fi rọ́pò yí eléyìí ò bá mú ọmọ rẹ̀ yóò jẹ gbọgọ́rùn ni ò pàtàkì bọ̀ àmì ó sì lè jáde ní ìfọdúkà wọ́n lè mọ́ sí ní ìyàwó tó bèèrè tọkùnrin tọ́jọ́gà rẹ̀ yìí wọ́n lè lókò pàdé فقال النبي صلى الله عليه وسلم النبي واسوي والذي نفسي بيده لا اقضين بينكما بكتاب الله جل ذكره àrẹ́bí ni mo fi ẹni tẹ́mi ní bẹ lọ́wọ́ rẹ̀ búra máa dájọ́ láàrin ẹ̀yin méjèèjì pẹ̀lú ìdájọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó gbangban tí ìrántí rẹ̀ ga ní àtúnṣáàtì wàlhọ́dì mọ̀rọ̀dìun je

bàtọ́dá ọjọ́ kejì wọn mọ́bìnrin wá wọ́n bí léèrè fa ẹ̀tẹ́rọ̀fà ó sì jẹ́ wọn pé lóòtọ́ ni wọn ṣe bá ní sí yìí farajamaha wọ́n sì lẹ obìnrin ló kópa hadith tí mọ́ kàíwà nínú sahih bukhari àti sahih muslim hadith 6827 nínú bukhari um, àti 6828 nínú muslim hadith 1697 àti hadith 1000 698 ló wà nínú àbùkọ́dà àti muslim so ẹ jẹ́ ká wo bí obìnrin yìí bó ti jẹ́ ní ọlọ́run bá tó ẹ̀rí pẹ́ta tí wọ́n mọ́ wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pọ̀pá wọn tó dẹ̀ ti marú ìdájọ́ tó dìgbẹ̀ni tí wọ́n ṣe lóhun lórí tó bá jẹ́ pé ìwọ́n lọ bá tẹ̀lẹ̀ sí sọ̀kó parọ́ ni ẹlẹ́mí ó ti máa sọ pé àwọn ológbọ́ ẹlẹ́mí ó ti máa sọ lọ́kàn rẹ̀ wọ́n kó obìnrin قال قال رسول الله صلى الله عليه وسلم أنا بني خذوا عني قد جعل الله لهن سبيلا الذكر بالذكر كالجمعة ونفي سنة والطيب بالطيب كالجمعة والرجل حديث مجيك عليه فانيه حديث من ولد أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم قضى في من زنى ولم يحصل بنفي عام وبإقامة الحد عليه

ilé tó ẹ́ pé ó tún wà lẹ́lẹ̀ kejì àti tàlàyé nípa ẹni tó ti ní ọkọ ẹni tí ò lọ́kọ lé tó ṣe zìnà ilé tó kù ní ẹni tó bá ti lọ́kọ àbó níyàwó lé tó ṣe zìnà kò yíba ní ti ṣò irú ẹni báyìí a sọ wípé a fòlẹ̀ gbọ̀ngọ́rùn àmì àálẹ̀ ní òkùpa ìjọ òbíkú kí làwọn ni hadith àti òun rẹ̀rọ̀ ọgbẹ̀rẹ̀ ata rasulullahi sallallahu alaihi wasallam rajulun wa huwa wọ́n lọ́kùnrin kan ọwá bá nẹ́bí sallallahu alaihi wasallam àrẹ́bí sí wà ní mọ́sálásí fànàjá ọwá fi ànẹ́bí pé ya Rasulullah yíò yí tí ọlọ́wọ́ bá inni zanaitu ó ní mọ́sílì jìnà yuridu nafsahu ọ gbára ìlérò pé òun sí jìnà fà nẹ́bí sallallahu alaihi wasallam fa a'rada anhu an-nabiyyu sallallahu alaihi wasallam ànẹ́bí wá gbójú kó lọ́dọ̀ rẹ̀ pé ọ́dà ìgbélé ọmọ kan tí sọ fatanaha li shiqqi wajhihi alladhi a'rada qiblahu ibi tá nẹ́bí gbójú lọ ẹ ọba tọrọba nẹ́bí mẹ́ ọkọ́lá ya Rasulullah inú ti ṣẹlọ́ ọba inni zaniti mo ṣe jìnà nìṣẹ́ fa'a'rudu anhu arẹ́bì tó gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ faja'a li shiqqi wajhi an-nabi sallallahu alaihi wasallam alladhi a'radu anhu ibi tá nẹ́bí tó gbójú sí ó tún lọ síbẹ̀ falamma shahida ala nafsihi arba'a shahadati ìgbà tó wá jẹ́ àbíkà jùnúnú alẹ́bí ní sọ ọ̀yá wèrè ilé ìbáyìí ìdájọ́ ń bẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn àfà ó ní wípé tí a bá rẹ́ni tó ṣe zìnà tó bá jẹ́ ìlúra ìlúrúkòwò ṣe zìnà a gbọ́dọ̀ ṣúọ̀ kó tó dípá gbẹ̀dàjọ́ lórí tí kèsè kó ya wèrè sọmọ tí ń sọ pé bá ní tí a fi àfihàn ilẹ̀ dáadáa tàbá wá ìgbà yẹn láti gbé dàjọ́ lórí ìrọ́lọ́ bàrá ní ìtànàbí sọlọ́sọ́lá fi ń bílẹ̀ pé àdíkà jù lóòrò sí kèsè kó ya wòrì só mẹ́ tó ń sọ sórí rẹ pé kò yẹ́ báyìí nìyí tó ànábì fẹ́ fi mà á jẹ́ pé tọ́wá yẹ kọ́ ya wòrì ànígbé dàjọ́ lórí nìyẹn ìrẹ́ ni dájọ́ ẹni tó bá jẹ́ wèrè tó bá ṣe zìnà ibi sí dájọ́ ẹ̀ṣẹ̀ jáde nìyẹn pé ẹni tó bá jẹ́ wèrè tó bá ṣe zìnà o ànígbé dàjọ́ lórí lábẹ́ hadithu rufi'atil wọ́n gbé gègé sókè fún àwọn èèyàn mẹ́ta kan asọ̀bí hatta yashtani ọmọ kékeré tí ó fi bàlágọ̀ tó ọmọ kékeré bá ti zìnà àní jẹ́gìn àní gbẹ́dàjẹ́ zìnà lórí bẹ́ẹ̀ náà ni al-majnun hatta yafiq wèrè tó bá ti zìnà àbáwọn adájọ́ mi náà tó bá kó sí àní gẹ́lẹ́ lórí tí ó yìí hatta yashtaki tàbáyà tàbí mẹ́rin lójú oorun wọ́n kì í lójú oorun náà bá sọ ẹni tó kì mọ́lẹ̀ òun lọ jíyà òun tó kì mọ́lẹ̀ kò ní tẹ́gẹ́ ni kò ní jíyà nínú òfin ọlọ́ọ̀bá adẹ́bìbí lè rí pé àbíkà jùlọ́nà tí tẹ̀lé pé orí rẹ̀ dàrúṣá kọ́lá láà ṣé ó ti níyàwó àtọ́tí lọ́pọ̀ ó ti níyàwó lé kọ́ọ̀lá náà ìbí ọ̀rọ̀ tó lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni àlẹ́kò ti níyàwó kọ́ọ̀lá àlẹ́bà tó pé ìzhábù fọ̀rùjùmú àlẹ́bì ní ẹmú lọ ẹlọ́lẹ̀lú pupa insha Allah eléyìí báyìí ó tún jẹ́ hadith mi tí ó ń jẹ́ bóyá wípé ìdájọ́ ẹni tó bá ti gíní o ẹni tó bá yìí hadith mi tó wá lórí hadith wá látọ̀dọ̀ abu abdurrahman ó ní khataba aliyu na ya ayyuhan nas àbí ẹmẹ́jẹjì sàlàyé lè báyìí nǹkan tó fẹ́ sàlàyé bí báyìí inú hadith yìí ma fara sàlàyé lẹ́yìn òun náà ni ìdájọ́ ẹrú tó bá ti zìnà bẹ̀ṣẹ̀ lábẹ́ ẹni tí ó jẹ́ abirí tó sì zìnà so kí ọ̀rọ̀ yẹn kó mọ́ bá dàrú náà eléyìí báyìí òun náà ni ìdájọ́ ẹ̀tọ́ bá ti zìnà kò bá jẹ́ sí pé irú ẹni báyìí kò bá jẹ́ mùsùlùmí kò bá dẹ̀ jẹ́ ni tí òkín sí mùsùlùmí kò jẹ́ bímí kò jẹ́ yahudi àbí nasrani tó ń gbé nínú islam tó jẹ́ kèfèrí tí ọwọ́ ṣẹ̀ríà bá tẹ̀ tí a bá fi gbá mú irú ẹni báyìí kọ́ á ṣe ìdájọ́ ṣẹ̀ríà lé ni حديث عبد الله بن عمر رضي الله عنهما أنه قال إن اليهود جاءوا إلى رسول الله صلى الله عليه وسلم قلنا جاءوا اليهود وابا النبي صلى الله عليه وسلم فذكروا له أن رجلا منهم وامرأة أن رجلا منهم وامرأة زانيا wọ́n sọ bá nẹ́bí pé ọkùnrin kan nù wọn àtòbìnrin kan wọ́n ti zìnà àna rọ́jùlá nínú ọmọ àdáńzánayà fàkọ́rẹ̀ láhùn rasulullahi sallallahu alaihi wasallam anẹ́bí wá sọ fún wáyé pé máa jẹ́ jìyún fi tàwọn rọ́jí fi ṣáàmì rọ́jù nínú àtàwọ̀rọ̀ tọ́rọ bá yíkílá fún ànẹ́bì Musa kí lẹ ríkà nípa ìdájọ́ lílẹ̀ ìlúkò pàmbẹ̀ fàkọ́ọ̀lù ìgbàtán ọwá sọ fánàbí pé nàbọ̀ṣùgbù wáyé jìlájú ákàtúwàsìrí wọn ni a fi wọ́n sẹ̀sìn a sì fi wọn lẹ́gbà kọ́lá Abdullahi ibn Salam tàbíjáptò Abdullahi ibn Salam nínú àwọn Yahudi ti gba Islam ní ọba ní ọ̀rọ̀ nípa kí ṣe tọ́wà ní òwú tọ́nà ọba ní kílá fi ọ̀rán alẹ́bì Musa nìyẹn tó rẹ́ ni yí nímọ̀ dáadáa nípa àtàwọ̀rọ̀ inna fiha ar-rajm ó ní tọ́wà nínú ẹni pé a nẹ̀lú kò pa ni fa ataw bi tawrah fa nasharuha ọba lọ gbé tawrah ti wa ọba sí fa wada'a ahaduhum yadahu ala ayati ar-rajm ẹni kan wọ́n wá fọwọ́ bu áyà tí ọlọ́pàá nígbà tí ó sọ kálẹ̀ fọwọ́ bu áyà tó sáájú

rasulullahi sallallahu alaihi wasallam farujima anabi anabi wa pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ zikini kalẹ̀lẹ̀ àwọn méjèèjì ló kópa so ilé ìbáyìí òun ló ti kó yọ wípé àti tí a bá rí ahlu zimma yahudi àbí nasrani christian àbí jíù tí wọ́n ń gbèlú ṣẹ̀ríà tán bá ṣe zìnà tí ọwọ́ ìjọba ṣẹ̀ríà bá fi lè tẹ̀wọ́n ìdájọ́ tá gbélé mùsùlùmí náà ni a gbélé àwọn náà lórí so ilé ìbáyìí ibi tá láǹfààní àti jó sí lónìí lè báyìí àmá insha Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ so a tó tẹ̀síwájú lórí àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ tó tó wà lórí ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ bá ti dìnà yìí ẹ̀tọ́ bá jẹ́ aláṣẹ ó gbọdọ̀ fi nǹkan yẹn rí lẹ̀ gidi gan gbogbo àwọn ìbéèrè tó ní agbára ó gbọdọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ ẹni tí ó ṣe zìnà kódà débi wípé sáré bá béèrè béèrè béèrè béèrè nígbà míì ànábì wa lamọ́lẹ̀ gẹ́gẹ́ ànábì wa ní kọ̀wá ní ìjápò ìmọ̀ pé ṣé kèé ṣe wípé ànábì wa dápọ̀ ìǹkankata máa ń lò fún ìbá ọkùnrin àti obìnrin tàbá bára wọn sùn tí ò ní àdàpè tẹ́ẹ̀dẹ́ gbọ́ yé tí bò mí ìṣú pé wọ́n ní àjọṣepọ̀ tí máa ń dọmọ gẹ́gẹ́ lọ ànábì wa lò gbólò yẹ fún wọn nítorí pé kíni ànábì fẹ́ ṣúọ̀ pé tí ń tọ́ ń sọ fún ṣe rèé kọ́mọ̀ jẹ́ sí wípé àbọ̀bọ̀ wọ́n lára kó má jẹ́ sí pé àbò kíìsì ẹ̀ kó má jẹ́ sí pé abẹ́mbára yí ṣeré kó má jẹ́ sí pé anẹ́bẹ̀wà bèèrè anẹ́bẹ̀wà sí anẹ́bẹ̀wà ní ṣé kéje pẹ́ ṣe anẹ́bẹ̀wà dákọ̀ rẹ̀ gẹ́gẹ́ tẹ́ntẹ́ ṣe rẹ̀ sí pé ẹ̀yẹ́ gbọ́dọ̀ ẹ̀yẹ́ gbọ́dọ̀ fi ni ìyàtà tó lágbára ni tó àgbọ́dọ̀ gbé wọn lórí lórí méjì àbí lórí ìtọ́bá rújú tó abẹ́lẹ́ wọn bá ní kẹ́lá kẹ́lá bá kí ó sọ wá kó ìlú ìdìnà insha Allah bá ní ìdẹ̀tí mọ̀ àrùn mú àwọn ẹ̀rí wá lórí ilé bá ìpẹ̀lú pẹ̀lọ́wọ́n bá insha Allah tó síwájú kí àwọn tó kùnrin so ọ̀dá mi a ní owó kan a máa ń gbà fún àti repo sí generator tí àwọn bí ń ṣe program ní sabon line lọ́jọ́ Tuesday àti Wednesday so àwọn tí wọ́n ń gba owó yìí wọ́n jẹ́ kóyọ́ pé so kò sí owó lẹ̀ lọ́wọ́ àwọn ọmọ so ilé ta ti dágbẹ̀yìn òun náà ni wọ́n ń lò tí tó fi di àsìkò yìí so wọ́n ni kí ara wa létí láti dá owó náà insha Allah a rí àwọn tí wọ́n mọ̀ kọjá wájú wa láti gba owó náà fún kàtọ́nà ọba ìtẹ́lá bá tọ́bá fi tọ́bá fi tó ń kálukú lọ́rẹ̀ tó ká fi dá tọ́lọ́ ọba 1 2 3 1 2 4 5 6 tàbí tàbí àwọn àkókò wọn àrí ok ẹ̀yìn sí ok Aleyhisselam. <laughs> Allah Thank you. zìnà ń kọ́ so ilé ìbá yẹn wọ́n kí ń pè yẹn ní jẹ́rì wọ́n kí ń pè yẹn ní jẹ́rì àìtì ọlọ́pù lọ́mọ́ pè yẹn ìjẹ́wọ́ nìyẹn ìjẹ́rì ní kíyàn sọ pé kíyàn sọ pé mo rí lágbájá àti lágbájá tí wọ́n ti zìnà àwa bí irú ẹni bẹ́ẹ̀ lè rí wípé tí ó rí kalmirwad filmukhala tàbí àwọn ọlẹ́dẹ́ kalmir filmukhala ẹgẹ́ bí gbà pé ọ̀pá tìró tí ń wọ́n ní tìró bá ìṣòrí bẹ́ẹ̀ wọ́n sọ pé bẹ́ẹ̀ lòún rí síra ní tẹ̀sán àgbà so ìjẹ́rìí oníẹ̀bẹ̀ obìnrin tó bá ti rántí ọlọ́pù pé owó sí ìsìná ó wá jẹ́ wa rẹ̀ ní ẹ̀tọ́ àgbà yẹn lọ́dọ̀ ẹ̀tọ́bàṣẹ̀lẹ̀ lábátú wàrí sọ́ra Àwọn ará wa ń lò ó ẹ̀rìn ẹgbẹ̀rún àtàwọn àwọn ọ̀sán pa

kí ni wàhálà bíbí náà mú sí àmì lókù àwọn kàjọ ma náwó ìyàwó rẹ̀ wọ́n ní pé aláwọ̀kọ́ ni pé àbúrọ́dà tó jẹ́ sí pé yóò lóun fẹ́ ṣe sáríà ọ̀fẹ́ fi ṣe ọ̀wẹ́ lẹ́kejì tó bá ti wá lè sanwó orí àwọn ọmọ tán tó ṣe wúrúwúrú ó dẹ̀ àbó ṣe dáadáa náà tó bá ti wá ṣe tán yóò kà tó wà orí kan ní yọba fi ń gbé òun jáde yọba tó lòun mẹ́jẹ sáníyà mi o tó fẹ́ sí àwọn ẹlẹ́kejì mi yóò tó ń ṣe yẹn náà wúrúwúrú tó bá ti gbọ́kù káàtà tó jù rẹ̀ bá tó wálẹ̀ yóò tó ní yẹn náà tó ṣe kíkan yọba tó gba jáde wọ́n ṣùgbọ́n báwo ni yóò ti máa bá àwọn ọmọlọ́mọ láyé jẹ́ tí wọ́n lè gbà bẹ́ẹ̀ kí wọ́n ti fún màmá rẹ̀ báyìí ìyá rẹ̀ kan sí bẹ́ẹ̀ fún àbí kan sí bẹ́ẹ̀ fún àǹtí rẹ̀ àbí kan sí bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ àbáwọn ọmọ tó bínú kọkùnrin kan kà máa kọ́kàmá tọ́ wọn ògbó ti máa gbé wọn lẹ̀rẹ̀ tí ó jẹ́ ká lọ páyọ̀ lọ́wọ́ bá àwátá ń ṣe rú kàbáyì kò yíba ní tìyí tó ẹlòmí lábẹ́ abẹ́sẹ̀sáyà abẹ́sẹ̀sáyà náà gọ́ sí tòótọ́ tó bá ti wá lè gbọ́mù káàtà tẹ́bà ìtara balẹ̀ báyìí yọba yọba tó lè jáde tó ẹmọ́jì ká ṣe rú kàbáyì ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọkùnrin tí alẹ́ ẹnìkan a máa fún ọmọ ẹ̀ lábẹ́rẹ́ wọ́n ní wọ́n wá pè wá sí ọ̀dọ̀ ilẹ̀ kágbé kọ́ wá fún lábẹ́rẹ́ ìyẹn jóbìnrin so gbà tí yóò dọ́dọ̀ patient lọ́rẹ́ fún lábẹ́rẹ́ ìyẹn ń sùn lọ́wọ́ bó ti so gbà tí ìyẹn ó yajú báyìí ọba lórí rẹ̀ pé à kí ní ìṣẹ̀lẹ̀ báyìí ìyẹn ba lórí so gbogbo àdúgbò gbọ́ ọláwọn náà gbọ́ sí ọláwọn tápìyà àwọn táwọn jọ mọ̀ pé àwọn ilé yanjú ọ̀rọ̀ yẹn so bàtà àwọn ọmọ yẹn tí ó rẹ̀ pé kóòlá wá ṣe báyìí kankan ọkùnrin wá ní kóòlá wá ṣe báyìí ọkùnrin wá ní torí nǹkan tó tẹ̀lẹ̀ ní pé so sáàdì bá mi bẹ́mẹ̀ wájú 100,000 lórí ìyàwó mi tó bá sùn tó bá di fún mi 100,000 lọ bá tiẹ̀ lọ so àwọn ní báwo ni irú ọkùnrin ó yẹ kí ìyàwó rẹ̀ ti léyìn lẹ́yìn ọ̀rọ̀ ó yẹ kí ìyàwó rẹ̀ kó ti léyìn lẹ́yìn ọ̀rọ̀ ah owó yóò bá yẹ yín

kó gbé lọ sí kóòtù kan tí wọ́n kánú because ọkùnrin burúkú kèé sí ọkùnrin dáadáa ní ọkùnrin báwọn àbáwọn ni ó ti níbi owó tó bá kò yí ní tèyí tó bẹ̀tì àwọn yóò kó sàánà tí ò dá ẹ sọ̀rọ̀ ọjọ́ ti lọ wà ní ìsànà èyí ò lè ká torí pé lè sáà lè yí àmàdù sàdà àwọn sàdà kò kí ṣe báyẹ̀ kò yíra ní sí 4 parí sàdà náà so wọ́n ní tí ọmọṣẹ́ tó bá rèkù ìyàwó ọ̀gá rẹ̀ tàbí tí ìyàwó ọ̀gá tó bá rèkù ọmọṣẹ́ rẹ̀ ọmọṣẹ́ ọkọ rẹ̀ so kí náà pè ní kéèyàn rèkù ìyàn ní pé kó fi agídí kó fi tipátipá kó fi bá lò pọ̀ tí kan bá tí ìkọrù méjì ló bá wáyé bóyá ọmọṣẹ́ ló fi tipátipá bá ìyàwó ọ̀gá rẹ̀ lò pọ̀ ní o àbí ìyàwó ọ̀gá ló fi tipátipá bá ọmọṣẹ́ ọkọ rẹ̀ lò so wọ́n ní pé ṣé ẹni tí wọ́n fi tipátipá mú láti ṣe nǹkan yìí náà ṣé òun ló nídàjọ́ hajjù ni kò ní ìdàjọ́ hajjù nínú àwọn nǹkan dáàtí padà bọ́ wa sára inú yẹn insha Allah ẹni tó bá jẹ́ ń pa ọjọ́ ọkùnrin lójóbìnrin ni tó fi jẹ́ ń pa láti ṣerú nǹkan báwọn à ní gbídàjọ́ hajjù lé lórí ẹni tó jẹ́ ń pa yẹn nìkan lágbèdàjọ́ lé lórí tí onye yẹ̀ jẹ́ pé náà rí pé èèyàn lọ yẹ méjì yẹn mẹ́ta yẹn ń sáré nípa àwọn èèyàn lọ ní àbí ó tẹ́lá àwọn obìnrin ẹ̀ẹ́gbà tí ò sí yà náà ni ṣẹ̀gbẹ́ ń jíyà ṣẹ̀gbẹ́ kò ní ṣe rẹ̀ rọ̀ èmi ọmọ ẹgbà ọgọ́rùn tí ẹgbẹ́ iye ọgọ́rùn tí yóò jẹ tí ó máa dárú ọ̀nà bá lọ pé bá ìsìnkẹ̀ tí nǹkan tó tẹ̀lẹ̀ láwùjọ wa ni pé tí àbá ti gbé òfin ọlọ́wọ́ ìdájọ́ ọlọ́wọ́ ní yóò máa pélékè sí ní tó kí yẹn máa rẹ́pù yẹn lọ rẹ́pù yẹn lọ gbogbo ìgbà tí bá ń rẹ́pù yẹn yẹn iná yóò máa jìyà ṣẹ̀ríà lórí pé ó rẹ́pù yẹn tó jẹ́ báyìí fún ẹ̀rọ kò sí lábẹ́ lábá pàdé Thank you ẹ̀sìn tó lè ní ẹ̀sìn tó dájú ẹ̀sìn dájú ẹ̀sìn ọ̀lá forí jẹ́ Àlẹ́bí. Sáàmù, àbá àbẹ́rẹ̀ pé pé àwọn èèyàn kan tọmọdé máa ń rí láìpì ní Islam pé tọba ń sọ̀rọ̀ nípa àwọn ìjìyà àwọn ìjìyà tọba ń sọ̀rọ̀ nípa ìlú kọ̀ọ̀kan pé òfin àwọn ìlú báyìí ìjìyà tí wọ́n ni wọ́n sábà máa ń fẹ́ àtàṣì ìjìyà ṣẹ̀ríà mọ́ àwọn ilẹ̀ lárúbáwá pé àwọn àtàwọn lárúbáwá ní kọmọ fi àwọn ìyàbá ìjẹ àwọn èèyàn so wọ́n máa ń pè ní capital punishment pé ìjà tó le jùlọ ìjà tó le so wọ́n máa ń bu ẹnu àtẹ́lu irú àwọn ìyàbá yìí ṣé so so wọ́n ní tí a bá rí àwọn èèyàn tí ó sọ bẹ́ẹ̀ pé orientalist àwọn tí òfin ti àtàwọn ọ̀tá Islam lára àwọn ọ̀kan tí wọ́n jáde láwùjọ ni ẹ irú ẹ̀kọ́ tí èyàn bá ń kọ́ tó bá ti ń sọrú nǹkan báwọn tẹ́lẹ̀ tí bá jẹ́ ń gba etí ọ̀tún èyàn wọlé ó sì tèlè máa gba tòsí jáde kò tí yẹ èyàn gbọ́dọ̀ jẹ́ kó tẹ́lẹ̀ tí di láká èyàn kọ́mọ wà lọ ráyè mẹ́ tí bá jẹ́ ń gba ni ẹni sọ fún kí ẹ̀ tí kó yí wọn wípé òfin ọlọ́run bá lélé báyìí ọlọ́run bá jẹ ní ọmọ ọ̀jọ̀gbọ́n ni pé Islam nǹkan tó fà á tó fi ṣe àwọn òfin tó le òun náà ní pé kí ìwà bàjẹ́ lè fẹ́ láwùjọ kódà tí a bá ka iye ìdájọ́ ìdìnà tí wọ́n ti láyà lẹ́bì tabata ojú mẹ́rin sí márùn lọ ní pé ní gbogbo àsìkò ayé àlẹ́bì gbogbo ìdájọ́ ìdìnà tó ṣe ojú mẹ́rin sí márùn lọ èyẹ́ ń jí kó yé bí nǹkan iṣẹ́ kí ń lóga kódà ìṣẹ́ àwọn ọ̀tábàbà àtẹ̀síwájú

tí kẹ bá ṣe pé ó gbé òfin islam pé àkọ́ ogun tó lè yí kalẹ̀ nítorí kí àwọn èrè bá kú oríwà bàjẹ́ yẹn táwọn yẹn bá ti rí pé ìjìyà tí ń bẹ́ sí nǹkan lágbára ó lè ó lè sáfù mẹ́ tó ṣe báyìí sí ṣe nǹkan tó fà nìyẹn àwọn asàlà ikú wọn tọ́lọ́ bá ní kó gbọ́ yé àyẹ́kọ́lọ́ bá fẹ́ lórí yẹn tọ́lọ́ bá ní kó má gbọ́ yé àhúwà wà ṣáàlùbù á fi ilẹ̀ pẹ̀lú wàhálà rẹ̀ ìdájọ́ ìní ìdájọ́ àwọn Boko Haram tó bá jẹ́ pé ìrìn olẹ́gbẹ́ pé ẹni Boko Haram gbogbo mùsùlùmí tẹ́lẹ̀ yàrá pé ní boko haram o bá jẹ́ pé yìí kánò dájọ́ sẹ̀ríà èlé ilẹ̀ àwa náà ń gbàyẹ wọlé o agbàyẹ wọlé o bá yẹ pé yẹ̀lẹ̀ ní definition boko haram kéde sí yẹn definition boko haram tẹ́lẹ̀ yọ̀ bá dàrú o pé bá ní sí kéde yẹn gbogbo mùsùlùmí tó yẹ̀ bá pé lọ́gbà àwọn ìdájọ́ ìwọ̀ ayàfẹ́ ni tí ọmọ ìjọ́ mùsùlùmí pẹ̀lú ọkọ̀ kí ó sì jáde kúrò Islam lọ́pù mo fi sọ láti pìlẹ̀ pé ó kóòrò tako àwọn ìdájọ́ tàwí bẹ́yẹ̀ bá ilé tako tó ìdájọ́ àwọn púpọ̀ ara mù ní wàlọ́ ìmọ̀kọ́lọ́ àbúra tó máa kírù wákàtí márùn-ún tó bá kú bẹ́ẹ̀ ó kú ní kèbèrè ni a ní kírù sí lára níwẹ̀ kò bá ní dè ikú kèbèrè ni ẹ̀ tó pé ó ń tako òfin ọlọ́run bá ní ẹ̀ sòkọ́lọ́ bá kó sànú wa kéèsè ìdájọ́ púpọ̀ haram kò yíba ní sí so ara àwọn ọ̀nà tàbílọ́m bá mùsùlùmí ló kọjẹ́ ní láwọn tí ò kéèsè mùsùlùmí ẹgbẹ̀rẹ̀ ní sọ mo lọ́wà ló tíra ti wọn náà kò yíba ní sí àkànfẹ́ ìkàfẹ́ ìlọ́bẹ̀ ní àtàrọ́ pẹ̀lú ọgọ́rọ́ ìpàdàwà lọ́rẹ̀ tó dà fáwọn ọ̀fẹ́ mọ̀ ara wọn láwùjọ wa wàlá ní ìpàdàwà lọ́rẹ̀ ní ìpàdàwà síbà ìsáyà tí máa kàjá nínú ìsáyà láìṣẹ́ kò yíba ní sí so àìmọye kódà àwọn òbí kódà ilé tó wà nínú Exodus ó ní agbára kò yíba ní sí yìí so ẹni tó wà ní Zakaria ó lágbára gan nínú àwọn òfin kódà ó burú ju àwọn òfin táwọn sọ yìí lọ so ẹ̀tẹ́ yẹn fásitì máa gbẹ̀rù ní gbogbo sí Islam kéde Islam nìkan ló ní àwọn òfin òfin Ọlọ́run ni tí ó bá ní tètè tó àgbọ̀rọ̀ tapò tó abẹ́lọ́ bá ní fẹ́ múra kí ó sànà wa so kí ọlọ́ bá ní fẹ́ láti ó mẹ́jì kí á ti kèfì orí lẹ́yìn tí ó sì ti wá ní mùsùlùmí falala ìlà àyàbà ẹgbẹ́ àti yọ̀wọ̀ ìlà àwọn ọlọ́bẹ̀ ẹ̀rù ìjà ẹ̀rù ìlẹ̀